Well, a very good morning and uh, welcome once again to my live transmission. And I welcome you on the 25th of June 2024. My name is Olayomi Koiki, uh, one of the campaigners for Yoruba Nation and one of those that believe that Nigeria is no longer holding. Uh, the center is collapsing and it is now important that we allow Nigeria to dissolve uh, in the next one hour. Uh, the time now is exactly three minutes past 9 a.m. So within the next one hour, I'll be explaining to you why it is important and why Yoruba people should now consider, uh, you know, to work together uh, under the leadership of Professor Adebanji Akintoye and Dr. Chief Sunday Adeyemo Igbowosha and also the Yoruba Self-Determination Movement known as the YSDM. These three individuals are very, very important to the Yoruba struggle for our quest to self-determination. Self-determination, number one, is an inalienable right, and that right will be respected by the federal government of Nigeria and likewise by the international community. What I'm going to be showing you right now is exactly what we expect that Nigeria should have been but since 63 years, Nigeria seems to have failed to provide and produce, you know, many Yoruba people that are Nigerians to become a successful people without going into crimes and all other things as well. So this morning, I'm going to be turning my camera around and I'm going to be showing you as many areas where we are currently, you know, right now to explain why it is important that many Yoruba people now consider to support Yoruba nation mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri gbogbo ibi tí ẹ bá tuntun tún darapọ̀ mọ́ wa ní àárọ̀ yìí aago mẹ́sàn òun náà ni ó kọjá ìṣẹ́jú mẹ́rin ní agbègbè Enfield Town tí a ṣeré wá ní àárọ̀ yìí láti tún sọ fún gbogbo ọmọ Yorùbá pé bí gbogbo wa ti ń pariwo pé a fẹ́ kúrò nínú Nàìjíríà ìdí tá a ṣe fẹ́ kúrò ni pé Nigeria failed since the foundation and could I see any reason why we should hold on to Nigeria anymore. So for the progress of the Yoruba people, for the progress of the indigenous people, it will be in the interest of everybody to accept that during the Western region is not exactly what we're experiencing today. Nigba Western region ni a rí pé àwọn bàbá design ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó ṣàǹfààní àti ọ̀pọ̀lọpọ̀ ìdí The western region she she during that time but reason the western region she she ṣiṣẹ́ mọ́ this time around is because it failed the current dispensation of a fraudulent corrupt Nigeria that has killed the Yoruba land that have destroyed who we are and have converted millions of Yoruba people to criminals. Gbogbo ń tẹ́ ń wò níbí báyìí kò kí ń ṣe gimmick This is a live transmission in the 25th of the month of June 2025. And tí a bá ń sọ̀rọ̀ broadcast tí a bá polongo Yorùbá Nation in tó ni pè Nation gangan náà ni ẹ in tí ni ń pè ní Yorùbá Nation òun gangan ni gbogbo tí ẹ̀ ń wò ní Nation ó ní iṣẹ́ tó fẹ́ ṣe tó Nation okpo pọ̀ nítorí pé ìlọsíwájú àti ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá láti kwara state títí dé kogi state tí a máa fi dé gbogbo agbègbè ondo ọ̀ṣun àti èkìtì gbogbo àwọn tírélà tẹ̀ ń rí tó ń wọlé tó ń jáde yìí iṣẹ́ kan ni wọ́n wá ṣe bóyá wọ́n wá kó ẹrù ni àbí wọ́n wá dìlíva ẹrù lẹ́nìí mo tún jẹ́ kó yé gbogbo ọmọ yorùbá pé ọ̀rọ̀ àdúrà kọ́ ni tó wà nílẹ̀ nítorí pé a ti gbàdúrà títí fún nàìjíríà bọ̀ nàìjíríà ọ̀rẹ́dì láti gbàdúrà ilẹ̀ yorùbá ni ká tètè gbàdúrà fún kọ́ba elédùmarè kó fún wa gbà láìpẹ́ láì jìnà nítorí pé gbígbà ilẹ̀ yorùbá ó máa mú ọ̀pọ̀lọpọ̀ ọmọ yorùbá tó ń gbé ní diaspora láti padà sílé láti wá darapọ̀ mọ́ ẹ̀yin tí ẹ̀ ń bẹ nílé ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí màá máa sọ fún yín pé kò síbì kankan tí kò dàbí ilé àmọ́ bílẹ̀ yorùbá ṣe rí lẹ́ẹ̀ní a pé ó padà sẹ́yìn ni kò tẹ̀síwájú ẹ jẹ́ ká máa tẹ̀síwájú tí a máa fi ọ̀pọ̀lọpọ̀ ibi díẹ̀díẹ̀ wọ̀n wá láti jẹ́ kó yé wa pé àfi ká kúrò nínú nàìjíríà tá a bá ti kúrò nínú nàìjíríà we are all going to suffer the consequence of it gbogbo ibi tẹ́ ẹ rí àwọn iléeṣẹ́ ni tí a bá máa rí church ní bíbá a jẹ́ african ló wá dá church sílẹ̀ sí bíbá but for now a rí building kankan tó sọ pé wọ́n ń ṣe mọ́ṣáláṣí àbí wọ́n ń ṣe ìjọsìn ní bíbá ìdí tí gbogbo bíbá ṣe rí báyìí ni pé àwọn believe pé kátàkárà ká provide ká produce gbogbo ohun téèyàn máa lò gbogbo ohun téèyàn máa jẹ gbogbo ẹ̀ pátápátá lóríṣiríṣi lolúkálukú wọn ń ṣe ó wá tún wá ṣe pàtàkì pé kò sí bí ẹ ṣe fẹ́ dá gbogbo àwọn industry yìí sílẹ̀ tí kò bá ti sí security à ń tanra wa ni gbogbo bí tẹ́ ń wò yìí àwọn náà kí ni wọ́n ṣe sí ìjọba ìlú yìí ló gbé pé omi láti wà ní agbègbè yìí Thames water ló ń pe bíbáyìí àwọn ni wọ́n ní bíbáyìí nísìn now gbogbo factory tẹ́ ń rí yìí wọ́n ń ṣe kéèkì ni wọ́n ń ṣe mọ́ínmọ́ín ni wọ́n ń ṣe gúgúrú ni wọ́n ń ṣe nǹkan kan ni wọ́n nídìí omi látara pé tó bá lọ toilet wọ́n gbọ́dọ̀ yàgbẹ́ kọ́tọ̀ kọ́dẹ̀lì tàǹbà ìyẹn wà important ìyẹn ni wọ́n kọ́kọ́ ṣe láti ṣe omi fún wọn ìyẹn lọ bẹ́ẹ̀ lẹ́yìn tó bá wá ṣe omi fún wọn wọ́n gbọ́dọ̀ ṣe títì nítorí pé gbogbo àwọn tírélà ńláńlá ńlá tá à ń rí tó ń lọ tó ń bọ̀ yẹn àwọn tírélà yẹn wà very very important pé tó bá ń drive kó má bàa ṣubú nígbà tí wọ́n bá wá parí gbogbo nǹkan ṣe wọ́n wá nídà àwọn tó máa ṣiṣẹ́ níbẹ̀ gbogbo àwọn mọ́tò tẹ̀ ń rí àwọn tó lọ ń wo football àwọn tó lé fọ̀n tó lé kanná kò dàbí ìwọ tó ń play bàbá àjẹ̀bú ìwọ tó ń wo football tó lówó lọ́wọ́ gbogbo àwọn tẹ̀ ń rí yìí nísìnyí àwọn tó wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́lọ́wọ́ ni ẹni tó ti resume ní àtàná wà ń bẹ̀ ẹni tó ṣe resume láàárọ̀ yìí ẹni tó máa resume ní different time zone gbogbo eléyìí la ṣe wá ń sọ pé bí a bá máa rí ọ̀nà àbáyọ níbi tí ilẹ̀ ṣúdé lè ní nàìjíríà ò lè fún wa lọ́nà àbáyọ kankan gbogbo building tẹ́ ń wò yìí kò ń ṣe mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni kò ń ṣe church factory industry tí wọ́n ti ń produce ọ̀pọ̀lọpọ̀ nǹkan òun lẹ́rìn yẹn oríṣiríṣi àwọn van tẹ̀ ń rí nísìn they will move and be delivering goods and services gbogbo tẹ̀ ń rí nísìn wọ́n máa ní the driver tó bá jẹ́ pé iṣẹ́ tí mo fẹ́ ṣe nìyẹn màá kọ́kọ́ lọ kọ́ bọ́ ṣe ń warú mọ́tò yìí màá wá apply láti lè drive láti lè máa ṣe delivery services mo sọ níjẹta àbí ní ijọ́ òní lórí show mi pé ǹjẹ́ ti bá sọ pé ká bẹ̀rẹ̀ sí wá ṣe logistics látèkó lọ sí Kwara àmọ́ twelve midnight to six ni mo fẹ́ ká máa rìn ǹjẹ́ ó possible bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ dìde gbogbo ohun tí bàbá wó lọ́wọ́ tí kò parí tán lélẹ̀ tí bàbá wa Professor Adébánjí Akíntóyè ṣe wá ń sọ pé àfi káyàjọ dìde káàbájọ dìde gbogbo wa máa ṣe kí ni breakfast lára gbogbo ohun tá à ń sọ fún yín ni pé eléyìí ò ń ṣe pé ọ̀rọ̀ ẹnu gbogbo tẹ́ ń rí ní bíbà ẹni tó possible ni gbogbo àwọn tẹ́ rí tó páàkì mọ́tò yìí kalẹ̀ púpọ̀ nínú wọn kò ń ṣe pé wọ́n ra off right máa san díẹ̀ díẹ̀ ẹni tó bá wá ní owó ó lè lọ second hand value gbogbo ibi tí ẹ̀ ń rí yìí nísìnyí lẹ́ẹ̀kan sí production ń lọ nínú ilé nínú production yẹn wọ́n need staff kò ń ṣe robot ẹ máa yẹ káwọn òyìnbó tàn yín pé AI kan ló máa ṣiṣẹ́ for now kò tí ì sí ọ̀rọ̀ AI human being ló ṣì máa máa ṣiṣẹ́ for a very long time but you need the technology there is no doubt about it ọmọ yorùbá dìde kí la ṣe ń sọ pé a fẹ́ yorùbá nation ṣe rí gbogbo ibi tẹ́ ń wò yẹn nísìn bó ṣe jẹ́ kó wà káàkiri náà nìyẹn in tẹ́ ń wò lọ́nkàn yẹn nísìn these are production production whatever tó bá máa produce mo láì dí àtàwọn yẹn produce but staff kan ló dé nísìn bó ṣe wà yẹn nísìn ó lè jẹ́ driver ni ó lè jẹ́ administrator ni whatever it is ìyẹn la ṣe ń kígbe yorùbá nation yorùbá nation kò kí ń ṣe pé tẹnu in tó fẹ́ mú ìlọsíwájú ìdàgbàsókè ọmọ yorùbá ni ọmọ yorùbá ta wá ń sọ fún wa ní òun sì fẹ́ nàìjíríà àwa ń béèrè pé kí ni àṣeyọrí ìwà àti nàìjíríà láti sixty three years Koiki Media bringing the world closer to your doorsteps níbi tí a ti ń gbé ètò ètò lóríṣiríṣi nípa àwọn nǹkan tó ń lọ gbogbo wa la mọ̀ pa ní resources kí ló dé tí àwa rí resources yẹn lò irin lọ́tò kalẹ̀ yẹn bó bá máa kọ́lé onídìírin tó bá máa kọ́ mọ́ṣáláṣí onídìírin tó bá máa kọ́ factory onídìírin every material ta ní tó jẹ́ the raw materials tó ń pè ní the raw materials gbogbo materials yẹn pátápátá ló jẹ́ kó máa ṣiṣẹ́ fún ọmọ Yorùbá àmọ́ lẹ́nìí kò sí ìtò ń ṣiṣẹ́ fún wa kí ló dé kí ló fà á nítorí pé àwọn olóṣèlú àwọn ọ̀rọ̀ ọjọ́ ọ̀la wọ́n ń ro tiwọn nìkan àtàwọn ọmọ wọn à ń gbọ́ pé gbogbo àwọn olóṣèlú wa wá sọ pé àwọn ò yorùbá nation wọn ò ní fẹ́ yorùbá nation nígbà tí sixty percent of Nigerians do not have jobs ẹ ti wá di criminal ẹ ti wá di yahoo yahoo ìyẹn la ṣe ń sọ pé in tó ń bẹ fún ilẹ̀ yorùbá ó tó wá jẹ tí ó tó wá mu a ní gbogbo ntẹ́lẹ́dùmarè fún wa má jẹ́ kó tuntun ẹ̀ pé twenty twenty seven wà lọ dìbò kankan mọ́ ọ̀rọ̀ ìbò kọ́ leléyìí in tó wà nílẹ̀ ní ṣe ká yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní kó má bàa dìjà torí pé kò sẹ́ni tó ń pogun kò sẹ́ni tó fẹ́ ogun àníṣe ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣe rí i pé inú fátìrì kan ni mo ṣe wọ̀ yìí bí ṣe lọ láti bẹ̀ yẹn mo jáde sí bíbáyìí àwọn tí à ń pè ní bíbáyìí àwọn lè ní wọ́n ń ta oríṣiríṣi nǹkan táwọn builders tó fi ń ṣiṣẹ́ kò wá síbì kan tí kò bá ti sí iná tẹ́ ẹ̀ bá ti rí iná lò ọmọ forget electricity òun ló ti kọ síbẹ̀ yẹn danger má súnmọ́ ẹ̀rọ ti orin yẹn danger má súnmọ́ four hundred and fifteen volt tó bá wá imagine gbogbo náà tó ń lò ládùúgbò yìí nísìnyí níwọ̀nba náà tó ń lò ní bíbáyìí wọ́n nídìí náà without light imagine pé ṣé wọ́n lè máa fi diesel kọ́ máa fi operate bíbá àní end Nigeria and save life tó ti gbọ́ wọlé share button ò share àbí tó bá share lẹ́lòmíràn máa rí ọ máa rí àríṣà pé Nàìjíríà òun ni spiritual problem wa wọ́n ń ṣàṣeyàn Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ àjẹmú ẹ Nàìjíríà ló ń jẹ́ bẹ́ẹ̀ òòrò oúnjẹ jẹ nàìjíríà ló ń jẹ bẹ́ẹ̀ iṣẹ́ ń lọ ní gbogbo bíbà yìí oríṣiríṣi nǹkan ló ń ṣe ó kù sí knowledge àti expertise àwọn yẹn nísìnyí ó ní kankan tó ń ṣe níbẹ̀ bóyá fabrication ni bóyá kíní ǹjẹ́ ọgbọ́n generator tó ń dún kò sí generator nítorí pé iná tó máa lò lágbègbè yìí iná yẹn ti wà ṣó wá rí i pé security ó ṣe kókó ó ṣe pàtàkì Yorùbá nation no going back àníṣe ọ̀nà àbáyọ ni pé ká end nàìjíríà kólúkálukú máa lọ if we all failed to do it now we will all pay the heavy consequences. eléyìí nísìn ó ṣe ń kọ́ mọ́tò yìí wà ní lánàá ni bó ṣe wà yẹn ó gbọ́dọ̀ mọ bó ṣe ń drive kò ń ṣe pé kò kọ̀ sọ pé mo mọ mọ́tò wà no kò rí bẹ́ẹ̀ àníṣe ọmọ yorùbá ẹ dìde ariwo tá à ń pa lójoojúmọ́ yìí ẹ dìde the longer tá a bá pẹ́ the more ni suffering àwọn èèyàn wa nílé ẹ̀yin diaspora ìkà ẹ̀yin diaspora ìkà tẹ̀yin ń gbádùn tẹ̀ ń sọ fáwọn tó wà nàìjíríà pé kọ́ má dá Koiki Media lóhùn kọ́ má dá gbẹ ẹ̀ kọ́ má dá gbogbo àwa world media lóhùn kọ́ má dá àwọn home based media látara pé ìkànnì yín nítorí pé tẹ́ ẹ̀ bá ń ṣe ìkànnì gbogbo yín lẹ mọ̀ pé ọ̀nà àbáyọ kan náà ni pé kólúkálukú máa lọ àjọṣepọ̀ àwa àti nàìjíríà ti mẹ́hẹ kò ṣiṣẹ́ ṣe rí pé ibi tí mo gbà wọlé lẹ́ǹkan nìyẹn ẹ jẹ́ ká tún padà báyìí ìyẹn la ṣe ń pariwo ariwo ká ń pa kò ń ṣariwo pé à ń dìtẹ̀jọba kò sẹ́nì kankan tó ń dìtẹ̀jọba ìjọba gan ló ń dìtẹ̀ ọmọ Yorùbá nítorí pé àṣeyọrí ọmọ Yorùbá ìjọba Fúlàní ó gbẹ́sẹ̀ lé for sixty three years látara pé Britain ló ń ṣọ̀pọ́tì àwọn tí wọ́n jẹ́ kó gbẹ́sẹ̀ lé wa lórí ọmọ Yorùbá dìde má jẹ́ kó fúlẹ̀ ọ̀rọ̀ yorùbá nation ó ti kọjá intanṣọ àmọ́ tó o bá dìde ó máa affect wọ tó ti rí pé gbogbo ibi tí mo lọ aláta nǹkan nísìn ààrí church bẹ́ẹ̀ láàrí mọ́sálásí gbogbo àwọn mọ́tò tó ń rí tó ń lọ tó ń bọ̀ yìí iṣẹ́ kan ni gbogbo wọn fẹ́ lọ deliver fún èyí tó ń lọ bẹ́ẹ̀ yẹn ó ń lọ resume iṣẹ́ ẹlòmíì ti parí iṣẹ́ for the day ẹlòmíì iṣẹ́ fẹ́ lọ resume ni ọmọ yorùbá ẹ dìde kò sí ọ̀nà àbáyọ kankan mọ́ ju pé kólúkálukú máa lọ eléyìí ò ń sọ̀rọ̀ à ń bá mùsùlùmí jà à bá kìrìsìtẹ́nì jà àní tẹ́ bá lọ gbọ́ news tó ń jáde látànà after so many years wọ́n ti rìlíìsì arákùnrin kan tó ń pè ní Julia Assange Julia Assange ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ní kó tó di pé wọ́n mú mọ́lẹ̀ látara pé wọ́n ní àwọn information kan wà tó rìlíìsì tí kò jẹ́ kó jáde Julia Assange bí ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti wà lọ́nà Australia after many many years about one thousand nine hundred and two days ni wọ́n fi tì mọ́lé but lẹ́ni Julia Assange is now a free man now ìwọ tó ń sọ pé ilẹ̀ Yorùbá ò ní free yes ó lè pẹ́ lójú ó lè dàbí ìgbà tẹ́ pé ẹ̀yin sọ fún wa máa wá lánàá kò tí ì wá yes tó bá rántí pé nàìjíríà ti ń exist for sixty three years láti kúrò nínú nàìjíríà kò ní come easy torí àwọn tó ń jẹ mùlá náà nínú nàìjíríà àwọn náà gbàdúrà pé kẹ́ lọ èmi àti alájọ máa wá ṣe akitiyan èmi àti alájọ máa ṣe wàhálà láti lè jẹ́ kí ọ̀nà àbáyọ wà sórí pólúkálukú ni o lè fẹsẹ̀ rìn o lè lo kẹ̀kẹ́ ààyè kẹ̀kẹ́ wà ààyè onímọ́tò wà nítorí pé gbogbo ń tà ń sọ yìí kò kí ń ṣe pé kò lè ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá àmọ́ wọn ò fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ wọ́n fẹ́ jẹ́ ká ṣì wà ká máa pariwo pé nàìjíríà máa da nàìjíríà ò lè da kò ń ṣèpè tó bá wọn àwọn pásítọ̀ yín kọ́ máa gbàdúrà látẹ̀ní sọ́la kò lè ṣiṣẹ́ it is lie business center ní bíbáyìí business area wọ́n ò sọ pé mọ́ṣáláṣí area wọ́n ò sọ pé church area business area wàá tajà wàá rajà tó bá lè set up factory lọ establish tó bá ti níwèé but n tí British wá ń ṣe ni pé àwọn ni kẹwàá máa ṣe odd jobs kí ló ń pè ní odd jobs wọ́n need àwọn tó máa máa tọ́jú àwọn arúgbó tiwọn lóòótọ́ iṣẹ́ náà ni a máa sanwó fún wa bọ́ pé o máa wá ṣiṣẹ́ mẹkáníìkì nílùú yìí láti nàìjíríà lórí cos ọmọ tuntun ẹ̀dànù irọ́ ló wà ń bẹ̀ pé o máa wọlé yìí àfi tó bá ní indefinite stay àfi tí o bá ní the right gangan bọ́ tó bá wá lórí student visa kò garanti pé tó bá ṣe tán gan wàá tún fún ẹ níṣẹ́ wọ́n ní kó padà lọ sílùú ẹ ṣé gbogbo wa la wá ní forty million láti máa san lọ́dọọdún láti wá kàwé nílùú òyìnbó ọmọ Yorùbá dìde ariwo tá à ń pa yìí ariwo tó wà constructive ni kò ń ṣariwo yàwùyàwù kò ń ṣariwo kìnnìkan kìnnìkan a ti ṣe eighteen minutes nínú one hour tá a máa ṣe ẹ bá wa gbọ́ share button mo ní sẹ́ ọ̀nà àbáyọ kan tó wà ní pé kólúkálukú máa lọ enough is enough wọ́n ní alùbàtà ò ṣe kí ni ẹ bá mi parí òwe yẹn àníṣe kò sí bí ẹ ṣe fẹ́ máa rán ní business tí kò bá ti sí security tuntun ìdànù irọ́ ló wà níbẹ̀ business yẹn ò lè operate gbogbo àwọn tẹ̀ ń rí tó ń lọ tó ń bọ̀ yìí olúkálukú wọn ló níṣẹ́ tó fẹ́ ṣe ní bí economy ìlú ṣe máa move Nigeria economy ti dead kò ń ṣe pé látòrí Tinubu bọ̀ látara pé òun ló lọ gbé Buhari wá látara pé lórí burúkú Jonathan àti gbogbo wọn ó lè ní wọn gbogbo owó tó yẹ kọ́ invest sínú Nàìjíríà wọ́n ti kó jẹ hey ọmọ Yorùbá dìde má jẹ́ kó mú ẹ ní múgùn má jẹ́ kó sọ fún ẹ pé ó máa da lọ́la ìtọ́ sọ fún dádì ẹ nìyẹn ìtọ́ sọ fún mọ́mì ẹ náà nìyẹn ìtọ́ sọ fún gbogbo wa náà nìyẹn pé Nàìjíríà máa da sórí pé National Training Center training ó wà very very important o gbọ́dọ̀ máa jẹ training ní gbogbo ìgbà lóòrèkóòrè fún gbogbo ibi iṣẹ́ tó bá wà èmi ò mọ táwọn ilé ń ṣe nísìn bí i engineer ni bí i construction ni whatever they are doing o gbọ́dọ̀ lè máa jẹ training ọmọ Yorùbá dìde mo kẹ́yìn àgbàlagbà tẹ́ wà lórí ètò sórí pé àwọn truck tá à ń sọ lélẹ́yìí àwọn FedEx àwọn ńláńláńláńlá Max and Spencer lélẹ́yìí kan tó dá nàìjíríà sílẹ̀ ní Marks and Spencer ti ń operate eighteen eighty four ni wọ́n establish Marks and Spencer àwọn telecommunication yìí àwọn dàbí bí ìgbà tábà ní MTN ó dà pé àwọn telecommunication ni wọ́n ọmọ Yorùbá irọ́ tó pa fún wa ti tó o irọ́ tó pa fún ìmọ̀ àti ẹ ti tó after sixty three years tó o bá tẹ̀ rí London rí o ti ń lórí Koiki Media o dẹ̀ ń rí díẹ̀díẹ̀ náà lọ́dọ̀ àwọn tó kù tí a jọ ń ṣe program ìwọ náà wo nísìn ṣé Fúlàní bá mú èlé nísìn wàá pa dírẹ́fà tó bá pa dírẹ́fà tán wàá gba owó lọ́wọ́ ẹ̀ ah ọmọ Yorùbá dìde ọmọ Yorùbá dìde ẹ ṣe ètò yìí ah ó mà ṣe o ah ẹ ṣe ẹ tá a bá wà nulẹ̀ ó yàtọ̀ sí tá níta practical leléyìí ilé òun ṣe pé ẹ eh, mo ṣe ń join ní fídíò èmi ò ń ṣe blogger journalist tó máa jáde tó máa sọ bí nǹkan ṣe ń lọ fún yín tẹ máa rí gbogbo ẹ̀yin tí ẹ wá ń pètò pé ẹ̀yin náà fẹ́ jápa tọ́lọ́n bá rí visa fún ẹ kọ́lọ́n jẹ́ kó rí gbà lọ́wọ́ tí mo ṣe post láìpẹ́ yìí ọmọ kan ní bàbá òun ṣiṣẹ́ ẹ̀ ó ní thirty years ló fi ṣiṣẹ́ pẹ̀lú Nigerian government ó wá fẹ́ ṣeré lọ sí Australia àbí Austria ó nídìí Shanghai visa wọ́n ní bàbá ẹ máa jápa ní àfún yín ní visa hey o oh. bàbá tó ṣiṣẹ́ as a part of embassy bí ambassador tó lókè bàbá ẹ̀ gbogbo mo ti post ẹ̀ láàárọ̀ ó wà lórí thank you how are you iṣẹ́ ló ń ṣe lọ yẹn nísìn àwọn ilé ìlú máa farawé gbogbo wọn wà ní àwọn tó ti ṣeré lọ sí Germany nísìn wà ní Germany lẹ́ẹ̀kan sí Koiki Media bringing the world closer to your doorsteps a sì wà ní orí ìkànnì Koiki Media níbi tí a ti ń sọ òdodo ọ̀rọ̀ fáwọn ọmọ Yorùbá nílé once again if you are new to the platform and you are one of those praying for Nigeria that prayer should be diverted to your own indigenous people Bọ́lá Tinubu mọ̀ pé tí mò ń sọ òtítọ́ ni bọ̀ kò ní jọ fún yín ó mọ̀ ṣe rí gbogbo àwọn àlòkù mọ́tò tó ń gbé wá sí Nàìjíríà redcon yìí mo ti mọ̀ nísìn láti twenty four years gbogbo ibi tá a ti máa wá ra pààtì mọ́tò ní kó tó múùfù wá sí bíbáyìí àwọn ló máa ń gé mọ́tò ṣe rí gbogbo àwọn parts tó ń kó wá sí nàìjíríà tí gbogbo dọ́là tí wọ́n nísìn inú building ló ti ń ṣe nísìn wọ́n ti di bàbá billions of pounds of sterling ó ti di olówó ẹni tó ní kí ló ń ṣe gbogbo mọ́tò tó bá ti pẹ́ ládùúgbò àbí tí council bá ti gbé or whatever wọ́n máa gé sí pieces àwọn mọ́tò yẹn ló máa ń lòdì sínú container. táwọn ọmọ Ìgbò máa ń kó wá sílé. Si tó bá ti kó ta amẹ́ríkà wá tó kó ti germany wọ́n máa ń kó ti uk náà wọ́n pè wọ́n ní redcon ẹni tó bá mọ london dáadáa ó gbọ́dọ̀ mọ̀ wọ́n bò kò sí páàtì tó bá bá débẹ̀ wá bá níbẹ̀ gbogbo kinní tá à ń sọ yìí <laughs> n tó ṣeé ṣe náà ni gbogbo ṣe bóun lẹ́ ń rí nísìn ṣe bóun náà la fi wọ̀nyí látàárọ̀ nísìn ààrí mọ́ṣáláṣí ààrí church industry industry níbẹ̀ yẹn nísìn tó bá jẹ́ pé ẹ bá fọ́ǹdì Koiki Media dáadáa ni àwa náà wá gbalẹ̀ sí bíbáyìí à máa ṣe mídíà wa à lè employ à lè gbòòrò sí but nírọ́ ẹ fún wa lówó ẹ dáwó á di wàhálà bíyàn four thousand bá ń wò wá tẹ bá ń fún wa ní one one pound between six months wọ́n á mọ̀ pé Koiki Media àti Yorùbá Nation tí mo ní mo dúró lé tó èmi ò ní kúrò lórí mo sọ fáwọn tó ń bá mi ṣiṣẹ́ tó ò bá ní bá mi ṣe mọ́ tètè tẹ̀síwájú tó èmi ò ní ṣe nǹkan mi ju Yorùbá Nation lọ ìjọkíjọ tó bá dẹ̀ bọ́ sí má bí mi pé Koiki jọ́ ló máa bọ́ sí ìyẹn ọkàn mi ìjọ tọ́lọ́run bá ní ó máa bọ́ sí náà ni òun náà ti kọ́ sí bíbá so gbogbo ohun tá a fi ń ṣètò yìí practical ni sori wọn níbẹ̀ nísìn production ni ń lọ lójoojúmọ́ mo mọ tó ń ṣe bẹ́ẹ̀ nísìn bọ̀ sori pé àwọn driver wọn ti ń prepare wọ́n ti ń load van wọ́n máa ti dé látago mẹ́fà tó bá load tán nísìn wọ́n á máa lọ máa deliver káàkiri káàkiri káàkiri gbogbo ń tà ń sọ fún àwọn èèyàn wa lélẹ́yìí tó dìjà láàrin èmi àti yín tó di pé Koiki fẹ́ gbógun wá ṣé mo ní tí mo lè fi jà ni ṣé mo ní tí mo lè fi jà tẹ́fí sọ pé mo fẹ́ gbógun wá ṣèbí tí mò ń sọ pé kájọ ṣe lélẹ́yìí tí mo ní kẹ́ máa dìbò ẹni ẹ máa dìbò Tọ́lá Tinubu ẹni ọmọ kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká gbélẹ̀kẹ̀ sídìí ẹlòmíì ẹ ti gbélẹ̀kẹ̀ sídìí Tinubu báyìí nísìnyí gbogbo ẹ ti di bóòlù ọ̀yà mi àní Yorùbá nation lọ́nà àbáyọ Yorùbá nation òun ni ọ̀nà you're ready to eat out the road <laughs> So what, what do you do if I may ask you? I'm a journalist. I'm just doing my blogging. Okay. So what do you, I'm not showing you yet. What do you do? Uh, I'm a draftsman. You a what? Draftsman. What is that? I don't know. Tell me. I design a steel metal work for buildings, apartments, houses. You design? I, I want them I, to listen. Oh, okay, I designed the metal work okay. for any sorts of apartments, buildings, houses, extensions. How long did it take you to train? Uh, well, I, I did a computer science degree. oh, yeah, uh, you're, you're, you're getting there, man. Uh, okay. Yeah, how, how, how, many years was that in, in the university? Uh, or was four it years. four years course? Four years course. And then I did one year through Tekla, which is like a software, a software company that for you to get used to basically with the system and then three more years in civil engineering and then let them be seeing your beautiful bike yeah, <laughs> yeah, so so see. so now um, I, I know you keep dressing up don't worry uh, now uh, after you completed this program. How did you get a job? Uh, well, I was fortunate enough to have an uncle that was already in the business. So I just worked for the same company that he works at. As a trainee? As a trainee, yeah. How long did it take trainee. you for the training job? Uh, Six months? A year, a year. A year. Okay, so you're good to go now on your own? Yeah, yeah, and then you do a performance review, and then after that, it's. You know, so again, like so if I might hear you very well, you are one of those that will look come here and do this kind of buildings and all that. Yeah, pretty much. How old are you, roughly? 28. 28? 28. Are you married? No. Civil partner. Civil partner. It's kind of a marriage. I understand what that means, yeah. yeah so yeah. you've been living with... Any child yet? No, no child any... yet. All right. Probably not anytime soon, to be honest, the way the world is. The way the world is. All right. Take care. Likewise. Thank you so much for spending that little time with me. Likewise. All the best. Enjoy the rest of your day. Thank you so much. 28. Oh, wà lára àwọn tó building by 28 years old. òótọ́ kò tí máa rí ìbọn wọ́n ń pè ní civil partner wọ́n ti gbé pẹ̀lú ọmọ kan for two years. <laughs> Koiki Media we bring in the world closer to your doorstep. sórí ìwọ tó wà ń lé twenty eight ò tí ì mọ ọ̀nà àbáyọ twenty eight tó bá gba bíbà kọjá nísìnyí máa fi ọ̀kadà yín wọ̀nyí twenty eight years old ò tí ì mọ future twenty eight years old ò tí ì mọ ohun tó fẹ́ láyé àwa ń pariwo pé ìran wa ti wà in danger bàbá èkìtì ń pariwo yorùbá wuyì ń pariwo àròpọ̀lé ń pariwo àròlé tẹ́ǹtẹ́ ń pariwo ọmọlúkà ń pariwo yèyé dára lady k gbogbo wọn ń pariwo òun ló pa àwọn òyìnbó tó ń rí tó ń wò mí yìí kò sí tó kàn wọ́n pẹ̀lú tí mo ṣe wọ́n kọ́ máa wọ́n pé èwo tún lélẹ̀ wá ṣe ládùúgbò yìí ọlọ́kadà ẹ̀ máa kọjá nísìnyí òun ló bọ̀ yìí take care òun ló lọ yẹn twenty eight years old ó ti bẹ̀rẹ̀ future ó ti bẹ̀rẹ̀ ayé ọmọ yorùbá sì wà nídìí ìdí rèé kò jẹ ó jẹ kò jẹ sori pé gbogbo ta ṣe ń wò yìí business park can you see it ẹ má bínú ẹ̀yin tẹ́ wà lórí youtube business park sori ràn yẹn sún sẹ́yìn díẹ̀ sí kò lè rí èmi ni máa ṣí ọkàn yín kúrò lára nàìjíríà sori ìfẹ́ tẹ́ ní sí nàìjíríà yẹn ẹ èmi ni máa bàjẹ́ wàláì èmi ni máa mú ọkàn ẹ sori ṣé wọn náà rí business park bó ṣe jẹ́ kó wà káàkiri káàkiri káàkiri production àwa máa lọ factory lélẹ́yìí àfi kí Dangote máa overrun wa àtàwọn olórí burúkú olè àwọn ẹgbẹ́ àǹtabádẹ́ pariwo wọn á ní ẹ àláìkì àláìkì nàìjíríà no kí ló fẹ́ láìkì nínú nàìjíríà mò ń béèrè ni o a ti wà ní nine twenty eight èmi náà wà to time because èmi náà ní kankan tí mo wá ṣe ládùúgbò yìí ni mo dẹ̀ ń wo time ẹ̀ eh, mo ń wo time pẹ̀lú traffic electric vehicle ní mọ́tò tó ń lọ yìí uber ni electric ni bó ṣe wà yẹn tó bá ti rí green lẹ́gbẹ̀ẹ́ plate number electric ni lẹ́ẹ̀kan sí i mo kí gbogbo ẹ̀yin èèyàn wa ọba elédùnmarè kò ní jẹ́ kó bàjẹ́ fún wa gbogbo ẹni tó bá ní ó máa bàjẹ́ níbi tí a bá iṣẹ́ yìí dé ọlọ́run máa pàṣẹ yín jẹ́ ni gbogbo ẹni tó bá gbọ́wọ́ lé yorùbá nation níta nínú ilé ọlọ́run máa bàṣẹ yín jẹ́ nítorí pé àwa lóòótọ́ àwa three thousand miles away from where you are bọ́ ara ń kan wá ara ń ni wá gbogbo ohun tí a lè wá dá sílẹ̀ ní ìjẹ̀bú òde ní èkìtì ní gbogbo ilẹ̀ yorùbá láì yọbi kankan sílẹ̀ bọ́ látara pé gbogbo bí nǹkan ṣe rí nínú nàìjíríà lénìí ní south west a ní kò ṣiṣẹ́ kí ni irọ́ tó wá ń pa fún yín tí wọ́n sọ fún yín pé ká lọ máa gbogbo àwọn tẹ́ni mọ́tò tó páàkì nísìn wọ́n wà nínú bíbí àtọ́ ń ṣiṣẹ́ lọ báyìí àwọn ilé àwa ṣe nísìn wàá wá rí wọn ní stadium tọ́lọ́ wo football ìwọ wọn á farawé wọn àwọn tó ń ṣe air condition aláwọn ọmọ yorùbá tó tó good tó good pa sórí enquiries tàbá ipa fẹ́ unit ni bọ̀ṣọ́lùyà wa gba unit tó lówó nígbà tá a ní ẹ raise owó fún wa a ní a ten thousand pounds after one thousand owó yàn lọ sókè ó ti há síbi tó kù sí nítorí pé ẹ̀ ń wò pé tẹ bá fún Kóìkì lówó àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ á dolówó àbí bẹ́ẹ̀ kọ́ iná lélẹ̀ nísìn danger má súnmọ́ tí kò bá síná ṣe ṣe ṣe ṣe production tó ń ṣe níbí báyìí ìwọ náà ṣáà rí mo mọ tó ń ṣe níbẹ̀ yẹn o but whatever tó o bá máa ṣe ṣé tó o ní energy energy làwọn máa ń pè tí wọ́n ní enough energy ṣé wọ́n lè máa produce why are we living in denial kí ló dé tá parọ́ kí ló dé àwọn tó ń ṣe shipping lélẹ̀ Andrew shipping and forward ó lè jẹ́ gbogbo àwọn tó máa ship wá sí Africa nìyẹn ọ̀tí ń package ẹ̀ because ẹ̀yin láìkẹ́ máa jẹ́ kó shift orí fragile fragile sórí gbogbo tó ti ready Cyprus mo mọ̀ bí a Cyprus lè lè ń lọ but gbogbo wa là ń rí so why are we like this Sorry, how you doing you working hard I'm just doing my blogging don't worry <laughs> I'm just doing my video blogging. I can see you are working hard, but I don't know whether you are being paid to work hard. Oh my God, that's what I don't like. Peanuts. How long have you been doing this? you love doing it? You enjoy it? At least. What choice, have you got? You got family to look after and you have to drink on a... And oh, bills. <laughs> don't, don't tell me about that. The, oh my, it's going up. Thank you so much. Iṣẹ́ lógùn ṣẹ́. Iṣẹ́ lóògùn ṣẹ́ lóòótọ́ ó ní kí ló máa ṣe sí but ó sì ń san bills òun now kí kí kí nìkan tí kò wá no kí ni kò yé wa nínú pé à ń pariwo Yorùbá nation mo tẹ̀ mọ̀ bẹ́ẹ̀ jáde nísìnyí but at least káṣà máa ṣe wò lọ kí ni kò yé yín ẹ Koiki ẹ Yorùbá nation yẹn kò yé kí ni kò yé ẹ ń bẹ̀ wá ṣàlàyé fún mi à ń sọ pé we are locked in a system that failed every one of us ẹ jẹ́ n gbé kámẹ́rà yẹn wá sójú mi a system ó fèlè mi ó fèlè wọ ó ti fèlè àwọn bàbá wa ó ti fèlè àwọn ẹ̀gbọ́n wa ó ti fèlè gbogbo wa àwa náà da àwa gen z kò gen z ni gbogbo wa gen z lèmi náà torí àwọn bàbá wa níjọ́ náà lọ́n àwọn ọmọ bó ṣe ń lo iphone kò sí iphone níjọ́ náà lọ́n gbogbo wọn mo rántí àwọn mobile àwọn fóònù inú ilé yẹn á máa dún gẹ́gẹ́gẹ́gẹ́ ìgbà wọn á pè mí lọ́dọ̀ alájà pé mọ̀mísí mi ti ń pè mí kí wọ́n á gbé call mọ̀mísí mi àwọn ẹ sọ fún pé màá pè padà in another thirty minutes màá wá jókòó síbẹ̀ ìgbà mi á wọlé ìgbà mi kò ní wọlé ẹ rántí gbogbo àwọn olúwọlé àwọn kan máa lọ ń pè láti bẹ̀ láti lọ sí international call so kí ni a wá ń sọ tí kò yé yín kí ni nǹkan tá à ń sọ business district kan mo ṣe wà yìí o bóde ṣe wà ní different different boroughs irú mọ irú van tí mo ní mo lò rí lélẹ̀ mo ti drive irú van yìí rí nígbà tí mo ń ṣe logistics exactly the same shape níjọ náà long bíi twenty nineteen kó tó di pé àbẹ̀rẹ̀ movement yìí táwọn kan rò pé àníṣẹ́ tá à ń ṣe exactly bí tèmi náà ṣe rí nì mo ní tail lift 2019. nineteen mo ti drive àwọn van èmi tẹ̀ like van because logistics òun ni the biggest high-end business tó lè ṣe tí ó lè tètè make it àìmọye àwọn tó wà lamẹ́ríkà àwọn ilé nísìn kéèkì ló ń ṣe níbí báyìí tó bá ṣe kéèkì yẹn tán wàá ṣe kí ni wàá gbé lọ síbi tó yẹ kó lọ film studio níbí báyìí nísìn ẹ so kí la wá no kí la ń sọ tẹ máa ní kò yé yín ìyẹn ni máa ń wonder àyìn lè nísìn film studio ni mo sọ fún yín pé media òun ṣe tó cheap òun ló wọ́n jù lágbàáyé ẹ wá expect àwọn eléyìí kọ́ wa máa sọ̀rọ̀ Yorùbá nation kí ni kàn wọ́n pẹ̀lú Yorùbá nation bó ṣe máa ṣe movie sórí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ní gbígbó bíbáyìí àmọ́ táwọn eléyìí náà ń ṣe different different activities and when we are here saying that ẹ jẹ́ ká ká ká káwa náà ká ká ní country tiwa now ìjà ní country tiwa Taba ní country tiwa eh we can do so much andrew and forwarding shipping náà tún lélẹ̀ travel around the world eh bó ṣe jẹ́ kó wà ní gbogbo tó bá máa fi di after ìwà nísìnyí ó lè jẹ́ àwọn ṣọ́ọ̀ṣì ló máa bẹ̀rẹ̀ sí wọnú bíbá yìí nísìnyí so what is difficult to understand kí ló wà nínú gbogbo tí mo sọ látàárọ̀ nísìn tó difficult nothing it's just that ẹ eh, ready sórí ṣe bó ṣe ọ̀rá ń jáde yẹn wọ́n ti load ẹ̀ pa ó ń lọ nìyẹn production ló ń lọ nínú bẹ̀yẹn náà production wá wá bẹ̀rẹ̀ sí ship ẹ̀ wá sí Africa àwa la ní àwa la ní kòkó but a lè produce the jack shit sórí bó ṣe ọ̀rá ń lọ sórí sórí bó ṣe ọ̀rá gbé jáde wọ́n ti lóde pa whatever tó o bá lóde síbẹ̀ ah mo ti rìn díẹ̀ náà ríà ibà yóò jáde so ká padà sẹ́yìn so ẹ̀yin èèyàn wa ẹ ẹ jẹ́ n gbójú mi wá tá a máa fi dé títì padà let us understand that nothing is gonna come out of Nigeria nothing if you are still one of those being told that má dá wọn lóhùn o gbogbo tó sọ yẹn nàìjíríà sì ní prospect hey? pé nàìjíríà sì ní hope ah lágo mélòó mo ń béèrè ni o ní aago mélòó ni nàìjíríà ṣì ní hope ló ní prospect mo kí gbogbo yẹn má bínú pé mo lè máa dárúkọ torí number one mo lo glasses mi and i don't wanna be straining my eyes too much on the screen tí bá ti jáde sí àdúgbò padà máa tún tàn camera. yẹn all these we are saying is what they called creating the first awareness tàbá ti wá jẹ́ káwọn èèyàn wá ní understanding then iru election kankan ni tún máa wá sí igbá ìyá wọn à ń lọ dìbò àwọn olè ń the same criminals the same criminals that have no truthfulness in their politics politics eba àti gbẹ̀gìrì politics tí wọ́n ṣe the right and the needful for the people politics tí wọ́n ti fi parọ́ fún wa láti 1999 tí gbogbo wọn ti di olówó tó bá bèrè lé nísìn anulówó lòun ó dà kí ló ń ṣe tó fi dolówó kò mọ́ kò ní ẹni other thing tó ń ṣe ju pé politics inú politics yẹn ẹ wo bí títí yẹn ṣe bó ṣe tẹ́ láti bíbà ẹ wo bó ṣe tẹ́ ẹ̀yin náà ẹ wo bó ṣe lọ ẹ́ a dẹ̀ ní ilẹ̀ tó pọ̀ kò ń ṣe pé ẹ mọ̀ kó tó bá jẹ́ pé a ní ilẹ̀ nísìn is a different thing a ní ilẹ̀ tí wọ́n lè kọ gbogbo kínní parapara gbùrùgbùrùgbùrù gbogbo àwọn ilé báyìí nísìn kò yàtọ̀ sínú ọ́fíìsì tẹ́ máa wà because open space ni wọ́n bọ̀bọ̀ tí mo rí lẹ́ẹ̀kan yẹn nísìn tó náà ń computer engineer tari tí mò ń bá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọmọ twenty eight years old ọmọ twenty eight o ti ṣetán ní yunifásitì ìwọ sì jẹ́ ọmọ ọmọ twenty eight o ti mọ future ẹ àwa wá ń pariwo o wá ń sọ pé ká mọ tá à ń sọ no kí ni kí la tún fẹ́ sọ ju ilé tá à ń sọ lọ yìí lọ mò ń béèrè ni o kí la kí la tún fẹ́ sọ ju eléyìí tá à ń sọ lọ you need a light you need energy energy lélẹ̀ without electricity you can't do anything ìlú tó tó ní full power supply for over more than more than sixty three years energy wa important energy ló ma supply factory tó o bá ní iná tó o ní energy wọ́n lè ṣe kankan so why are we so you know, trying to make ntò jẹ́ ká máa fà bí ìgbà tá à ń fa nǹkan kan sórí ọ̀rẹ́ ti create you know yes ìlú ní security but kò wá mí pé kó wá open factory wọn sílẹ̀ kéèyàn kan wọlé kó disrupt gbogbo business tó ń ṣe níbẹ̀ ẹ́ mo ní mo dé petrolex àwọn ilé wedding gown ló ń ṣe ẹ́ kọ́ ló ń jẹ́ kí àwọn tí mo mọ̀ tó yẹ pé ẹ́ kọ́ tẹ̀ wọ UK kó ló ẹ tẹ̀ wá wá irú kan báyìí kọ́ máa produce ká máa export ẹ̀ torí Nàìjíríà àti ṣe business nínú nàìjíríà ó difficult gan mo sọ fún yín future fabrics làwọn eléyìí future fabrics àwọn eléyìí náà fabrics ni wọ́n sọ i believe they are connected bí wọ́n tó bá ṣe tán lọ́ máa package ẹ̀ whatever táwọn eléyìí ò bá máa ṣe i don't know but wọ́n produce nǹkan kan ni ẹ̀ ṣáà ń gbọ́ táwọn machine yẹn ń dún ẹ́ so why why are we you know, making it look like ntí gbogbo à ń pariwo tá à ń sọ yìí nǹkan tó difficult kan ni kò difficult it's just that púpọ̀ nù wa mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ètò mo rí triple drs mo rí ẹ̀gbọ́n mi ẹ ṣé gan ni mo rí pastor mo ẹ̀yin tẹ́ wà lórí facebook mo kí yín ẹ má bínú lẹ́ẹ̀kan sí pé i'm not using my glasses and mo rẹ̀ fi máa strain ojú mi too much so mo kàn rí briefly briefly náà ni so i don't know kò ń ṣe pé à ń ṣó àwọn kinní láti fi oppress yín mo ní tí nàìjíríà bá jẹ́ pé ó ń ṣiṣẹ́ ni púpọ̀ nínú wa máa ti return back home tá máa wá add the input wa sínú nàìjíríà ṣe mọye diaspora tó ti wá invest sílé tí kò rí returns tó jẹ́ pé gba loan ẹlòmíì gbé property ẹ̀ sílẹ̀ pé kóun sáré lọ fi ṣe turn around at the end of the day nothing came out of it ó tún padà wá ń faṣẹ́ ni ó tún padà wá ń ṣiṣẹ́ nine to five ni ẹ́ ó tún padà wá ṣiṣẹ́ nine to five so ẹ jẹ́ ká dìde ẹ àwọn ilé ìnísìn iṣẹ́ kan lélẹ̀ jetting drain descaling maintenance lining cctv survey plumbing www.london-drainage.com mo sọ fún yín pé ó gbọ́dọ̀ ní website ẹ tẹ̀lé wa lórí new website wa www.koikimediainternationalnews.com mo kí mr razak mo kí mr adéwálé babatọ́pẹ́ ìpàyẹ́ mo kí yín ẹ gbogbo ilé táwa náà ṣe ṣèbó yẹ kémi lọ ṣe tí mo fẹ́ ṣe ni kí n dẹ̀ máa bá tèmi lọ but sometimes when we just see all these things we just want to encourage ourselves battery làwọn ilé ń ṣe níbẹ̀ mdsbattery.co the battery specialist aláwọn tó ní specialist nílé ẹlòmíì ò tẹ̀ tí lọ sí yunifásitì ìmọ̀ tó wà lórí ẹ̀ ṣe dẹ̀ ti rí plate number yìí nísìn ẹni tó ní mọ́tò yìí òun ló Ni bísínẹ́sì nígbà tó owó bá ń wọlé fún kò ní kò ní gun mọ́tò tó dáa mò ń béèrè ni o nígbà tí bísínẹ́sì bá ń wọlé fún kò ní gun mọ́tò tó dáa private plate number ní range number yẹn mo ti rí MDS so ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde ẹ dìde ṣe rí pé àrí church kankan ní gbogbo bíbá yín nísìn tá a bá máa rí church ẹ á jẹ́ àwọn Africans la fi máa wá fi church sí bíbá yìí àwa la fẹ́ wá mọ́ṣáláṣí sáwọn bíbá yìí so ibíbá yìí mo gbà wọlé ṣe jẹ́ ká gba bíbá jáde ṣe ṣe ni pé it is still the business park amazon òun lẹ́ ń wò lọ́nkàn yẹn amazon níbi tí wọ́n ti ń ṣe kí ni logistics ẹ́ eh? so nígbà tó ẹ̀ ní security tí gbogbo nǹkan rí wọ́pọ̀ wọ́pọ̀ wóbo wòbo tí a dẹ̀ ń sọ pé kò jẹ́ kó rí báyìí carry làwọn ilé nísìn gbogbo ní tó yẹ kó máa wọlé mo sọ fún yín pé nàìjíríà wọ́n ń gbé ṣu láti ghana wọ́n pè ní ghana yam knowing fully well pé ghana yam tó ń sọ yẹn àwa la ní bọ̀dé nígbà tó yẹ pé Ghana lọ ti ń pààkẹ̀ pálí tọ́dẹ̀ kọ́ sí lára Ghana ni ṣó gbọ́dọ̀ sọ pé ṣèbí ó yẹ kó máa jẹ́ Nigerian yam ni ní Benue iṣu wà níbẹ̀ kò síbi kankan nílẹ̀ Nàìjíríà tó bá gbinṣu sílẹ̀ yẹn tí kò ní wù but nígbà tá à ní system tó ń ṣiṣẹ́ tèbí mo pe Captain John fún yín lórí live show rí over more than ten years wọn náà máa fún wa ní owó tó ń ṣe tó ń one million pounds but tá a bá ti gbọ́ owó yẹn a gbọ́dọ̀ máa deliver ṣu yẹn sí Spitalfield market nígbà tá a dẹ̀ mọ̀ pé kò lè possible because if they release the money táàrí iṣu gbédélé London ṣe rí pé èèyàn máa di problem àti òru ọjọ́ táwọn ṣe pariwo báyìí àti di scandal ah Koiki èbó ti gbọ́wọ́ rí so this is the reason why ṣòrí gbogbo àwọn mọ́tò tó ń rí ẹ má jẹ́ kó jọ ẹ́ lójú ẹlòmíì máa ń lísẹ̀ ni á lísẹ̀ fọdún méjì tó bá dọdún kẹta àdàpadà ẹlòmíì tó bá ní owó lóòótọ́ á rà off right bọ̀ kò ń ṣe gbogbo èèyàn ló lówó ẹ dìde ẹ support yorùbá nation ká tètè kúrò ọ̀nà àbáyọ nìkan kò sí gbogbo àwọn governors yẹn pátá gbogbo ẹ àwọn lọ wá investors kankan wá nàìjíríà ò ní jẹ́ kó progress gbogbo ẹnu mo fi sọ ẹ wá amazon yẹn nísìn ẹ oríṣiríṣi nǹkan ló ń produce káàkiri káàkiri àfi tó bá súnmọ́ wọn àfi mo mọ̀ pé àwọn holdings yẹn àwọn tó ń ṣe kitchen because nígbà tí mo ń bá Clyde ta ta hustle káàkiri holdings yẹn wọ́n máa ń deliver kitchen àwọn kelly eh, àwọn communication ni so I, I i don't even know what more to add to what we say on a daily basis because at the end of the day everybody knows the truth but ẹ eh, láìkí àwa tá à ń sọ òtítọ́ so màá jáde báyìí mo mo máa ń ra epo nígbà tí mo ṣe ń drive dáadáa so ó ti rìn náà ṣàbọ̀ kí la fẹ́ ṣe sí báyìí ẹ eh? so i don't know. Eh? whatever tó o bá máa ṣe ní bíbá yìí nísìn tó o ní iná kò possible capital àmọ́ tó ń ṣe gbogbo ẹ̀ ló ń rùn asbestos gbogbo ẹ̀ ṣáà ń balabala àtẹmọ́ whatever they are doing there. Eh? So why are we being told lies knowing fully well that Nigeria failed every single one of us? Kò ń ṣe mi ló kọ́kọ́ máa fail náà gbogbo wa ló fail ó fail arúgbó ó fail ọmọdé ó fail everybody every goddamn person in Nigeria ti fail so and at the end of the day what good mo kí mr abiodun mo so what what good are you still expecting from that country àti try kí ni time nísìn nine forty four mo ti sọ pé kò one hour Lo. mọ́tò tó rí nísìn It tó fi ń kọ́ àwọn àwọn ọmọ kéékèèké lọ sí school nìyẹn council ló ní wọ́n ti lọ drop one. so bọ́ ṣe drop wọn tán nísìn kí ló then to bá tún dọ̀sán What you lọ gbé one? Eh so why are we like this kí ló dé tí ẹ fẹ́ jẹ́ ká kúrò nínú nàìjíríà kí la kí ni benefit tá à ń rí nínú nàìjíríà kò benefit anybody yes àwọn olówó olówó nísìn máa ṣe wedding lẹ́ni nísìn o máa lọ́ọ̀kì after ìyẹn mú oúnjẹ wá sórí table? wa òun lè lè business down business area business area lọ́pẹ́ epo láàárọ̀ one pound forty five pound tó ń drive diesel one pound fifty three epo lẹ́ẹ̀kan sí one pound forty five pence diesel one pound fifty three kò ń ṣe pé cheap ẹ soturi another bus lélẹ̀ sori parí tẹ̀ nǹkan tó lọ kò ń ṣe the same ọ̀tọ̀ọ̀tọ̀ ni o because wọ́n ní àwọn ọmọ tó máa gbé bóyá àwọn ọmọ tó ní physical challenge àwọn ọmọ tí à ń kọ̀ọ̀kan one or two things tó yẹ pé wọ́n ní láti lọ gbé nílé tí council support àwọn lè ń báṣẹ́ lọ nìyẹn UPS lóòótọ́ UPS náà wà Nàìjíríà but I'm sure pé a máa láwọn ibi tó máa dé àtàwọn ibi tí wọ́n nílé dé because of security ìlú tí security ẹ bá ti ṣe kí ni bẹ́ẹ̀ ni mo kí n bàbá mi Solomon odò agbèwà kò ní gbé ọ̀dàlẹ̀ ẹ mọ̀ kí n ti wà lábẹ́ shed nísìnyí so mò ń ráwọn comment ẹ̀ díẹ̀ díẹ̀ so kò ní sọ èmi o eléyìí nísìnyí ń kọ́ mọ́tò wà ní o kò lè sọ pé ó fẹ́ máa wa mọ́tò nílùú yìí èé. Eh? nílùú ọba o kàn máa kí mọ́tò mọ́lẹ̀ wà náà wa mọ́tò kíló kíló ó kíló ṣojú rẹ̀ ọ̀nà dáwọn lélẹ̀ ó di mẹ́ta council vehicle ládùúgbò tá a wà yìí council vehicle tó ti lọ drop àwọn ọmọ sí school because a ti fẹ́ lọ wọ aago mẹ́wàá àárọ̀ one hour náà ni mo ní máa fi ṣe program yìí so ó ti ń lọ díẹ̀díẹ̀ so ẹ dìde ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí ẹ jẹ́ ń gbójú mi wá báyìí ẹ jẹ́ ká jọ ṣe é nàìjíríà ó ti ó ti hold wa padà sẹ́yìn gan ó ti hold wa padà sẹ́yìn ó ti bàyé jẹ́ ó ti bọ̀nà jẹ́ ó ti bọ̀run jẹ́ gan torí pé kò sẹ́ni tó dọ̀run tó padà ilé òní ṣe pẹ̀lẹ́ sìn tí a tèmi it is just the fact that the country failed every one of us kò ń ṣe fault ẹ kò ń ṣe fault èmi lóòótọ́ we we thought we should we should be we should believe and love Nigeria nígbà yẹn lóòótọ́ gbogbo wa we thought and we should believe pé Nigeria is our country but now our reality kò ń ṣe àjẹ́ àti oṣó ló ń lé wa in tó ń lé wa ní country tó ń pè Nigeria òun ni àkóbá àdábá ẹ lọ wo ẹni tí mo post tó ní bàbá òun after thirty years service fún Nigeria federal government ó apply fún Shanghai visa wọ́n ní bàbá yẹn fẹ́ jápa wọ́n ní bàbá yẹn fẹ́ jápa whereas ọmọ british bá fẹ́ travel nísìn kò ní máa ronú visa má bínú ọmọ british bá fẹ́ travel nísìn kò ní máa ronú visa because visa kan ni problem ẹ̀. so why are we then like this. èwo lélẹ̀ tó ṣẹ̀ tó ní what is your plan ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa ní ẹ farabalẹ̀ o ẹ bá mi sọ fún nínú comment section torí a máa ń tẹ̀sí a máa ń tẹ̀síra wa lójú ní bíbá o what is my plan kí ni plan tẹ̀yìn náà torí tọ́ba ti wọlé bẹ́ẹ̀ yẹn àmọ́ orúkọ yín nísìn ẹ gbójú yín síta èmi lèmi gbójú mi síta nísìn ní what is my plan kí ni plan tiwọ náà tẹ bá mi sọ fún nínú comment section so kó kó tẹ̀ jẹ́jẹ́ o torí màá lé ẹ ni o what is your plan bíi ti báwo plan tèmi ni pé kí n create awareness bó bá wùn yín kẹ́ bó bá wùn yín má gbọ́ èyí tẹ́yìn náà bá lè ṣe ni kẹ́ ṣe so because ẹ rò pé àwa tá à ń gbójú síta púpọ̀ nínú yín nísìn fake account lẹ́ ń lò kò sẹ́ni tó mọ̀ yín èmi nísìn mo lè pa gèrè pé mo fẹ́ lọ nàìjíríà ẹ̀yin nísìn púpọ̀ nínú yín sì lọ nàìjíríà so tẹ bá wá sórí platform ẹ farabalẹ̀ tẹ bá fẹ́ mọ̀ nípa yorùbá nation ẹ lọ sórí koikimedia.com gbogbo tẹ fẹ́ mọ̀ ó wà níbẹ̀ ẹ lọ wo gbogbo àwọn videos mi so ọ̀rọ̀ what is my plan kọ́ a ní leader a ní follow a ní leader tá à ń tẹ̀lé so à ń tẹ̀lé àwọn leaders wa ni so ọ̀rọ̀ pé what is our what is the plan yẹn ẹ lọ sórí ìlànà àbí kẹ lọ sórí ara kẹ lọ sórí ysdm.org on Koiki Media you will find all the information that pertain to Yoruba Nation movement gbogbo ntẹ bá fẹ́ mọ̀ pátá àti analyse ẹ̀ lórí Koiki Media channel so ẹ bá ti lọ sórí Koiki Media kẹ́ máa tẹ̀lé wa gbogbo tó yẹ kẹ́ mọ̀ we have we have everything from the manifesto you know everything has been laid down but it's entirely up to Yoruba people to accept and believe it gbọ́ pé ká lọ máa jójó TikTok ọ̀rọ̀ TikTok ló wà ńlẹ̀ o ọ̀rọ̀ n tó wà ńlẹ̀ ó bẹ́ẹ̀ lọ so tẹ bá fẹ́ mọ̀ nípa tó bá yẹ pé genuinely ni question tẹ béèrè tẹ fẹ́ mọ̀ nípa Yorùbá nation tó bá yẹ pé ẹ gbọ́ rí tẹ́lẹ̀ yes we want people to ask question so ẹ lọ sí platform wa gbogbo tẹ fẹ́ mọ̀ nípa Yorùbá nation movement it is laid down tẹ bá lọ sórí Koiki Media international uh, eh, www.koikimediainternationalnews.com ẹ lọ sórí ibìkan tí mo pè ní Yorùbá people tó bá yẹ pé truly and truly you are one of those that want you know what we are talking about kẹ́ lọ download the the ninety five page of what babakitoye wrote on ń pè the good news the prosperity for the Yoruba people ninety five page document all oh, it has laid down everything that we need to know about you know why we should exit Nigeria so I believe that has answered the question kò ń ṣe pé abára wa jà. But I always just want sometimes to clear things out. It's not about me, it's about every one of us. In kọ́ ni leader. So a ní leader, a dẹ̀ lè ní leader méjì. Bàbá Kítóyè ni à ń tẹ̀lé. Anybody tó bá ní òun tẹ̀lé Bàbá Kítóyè irọ́ ló pa. O lè lọ dá tiẹ̀ sílẹ̀ kò sẹ́ni tó sọ ẹkùn ẹ mú. But o lè ṣe ti Bàbá Kítóyè ń ṣe, o dẹ̀ lè ṣe ti Gbòwó ń Especially ẹ̀yin tẹ́ jókòó sí diaspora tẹ́ máa ma níwọ̀ ọ̀mọ́ ṣe. Ẹ padà lọ sílé kẹ́ lọ darapọ̀ mọ́ kẹ́ get out ẹ padà lọ sílé it is very easy láti máa jókòó sí inú comfort zone yín kẹ máa criticize àwọn bàbá yẹn pé wọ́n mọ̀ ṣe eléyìí tó ń lọ bẹ́ẹ̀ nísìn bí ó lọ rajà ni bí ó ń lọ deliver ọjà ni so a ti ṣe a ti wà ní nine minutes mo try gan ibi tá a ti gbà wọlé ní àgbà bíbá lọ a lọ round àárí mọ́ṣáláṣí bẹ́ẹ̀ la àárí church gbogbo ń taari ẹ lè bá mi confam ẹ pé Koiki gbogbo ohun tí o fi láàárọ̀ yìí business environment ni business environment tó dẹ̀ employ àwọn èèyàn ẹlòmíì òun employ wọn directly ẹlòmíì ẹ oríṣiríṣi employment ló wà nílùú iná self employ wà ìwọ ló máa lọ máa ṣe tax ẹ pẹ̀lú government lẹ́ẹ̀kan sí business area ni mo gbé yín wá mo kí ẹ easy ó wà lórí ètò sí lórí ètò mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa ní gbogbo ibi tẹ́ bá wà ẹ̀yin tẹ́ ṣì ń sùn ẹ̀yin tẹ́ máa padà dìde but bí gbogbo ń ṣe wá ń wo program wa n tó máa ń yà wá lẹ́nu ni pé mo kí àwọn tí kò ń ṣe pé à ń ní gbogbo èèyàn ló gbọ́dọ̀ fún wa but if everybody is contributing ten chipping ó máa jẹ́ kí a lè ṣe mọ́ owó ní kẹ̀kẹ́ ẹ̀yìn rere ẹ jẹ́ n gbójú mi wá because mo ti fẹ́ end broadcast yẹn kọ̀sìn tèmi náà wá ṣe ládùúgbò yìí <laughs> mo gbọ́dọ̀ ṣe ní kíákíá ọ̀nà mi ṣì jì àbúrò mọ̀ yẹn nísìn owó ni kẹ̀kẹ́ ẹ̀yìn rere mo kí bàbá wa Stephen Idowu so what we are saying is that mo kí ẹ̀gbọ́n mi Yẹmi Fatoki so ẹ chip in especially ẹ̀yin tẹ́ jẹ́ diaspora ẹ chip in ẹ chip in kẹ́ support wa it will help apart from kó máa help ìrìn àjò yìí from the platform tẹ́ tẹ́ believe in àfi tẹ́ ẹ bá believe in it if we have you know, over five thousand people watching us your contribution will be going a long way gbogbo pé a fẹ́ máa ṣe nǹkan kan yẹn ẹ kàn rí i pé wọ́n máa sọ pé ah, wọ́n máa ti ṣe kíní ìta ló ṣe wá ní ah, àwọn kò ń ṣe gbogbo nǹkan náà la máa dúró pé kí ysdm wá ṣe ysdm is just the structure but àwa náà láwọn nǹkan kan tá a lè máa ṣe but nígbà tó o bá sówó how do we do it so the only thing tá a lè ṣe náà ni pé kákọ̀ máa fi gbogbo ohun tó ń lọ lẹ́yìn àti níwájú ká máa fi wọ̀n wá so kò ní jù bẹ́ẹ̀ lọ ní àárọ̀ yìí i was very right mo ti ṣe exercise nìyẹn èmi gan ti sweat mo mọ̀ pé mo sweat àdúpẹ́ fọlọ́run kò ní bàjẹ́ fún wa ilẹ̀ yorùbá wọn ò ní gbà mọ́ wa lọ́wọ́ àwa la nílẹ̀ wa kò sẹ́nì kankan tó máa gbà mọ́ wa lọ́wọ́ ó rà pé kànáà kan wà níbẹ̀ wọ́n rùn burúkú burúkú bíi bí ìgbẹ́ tó máa ń yà sí nàìjíríà káàkiri mo dẹ̀ mọ̀ pé wọ́n ń yàgbẹ́ so bóyá nǹkan kan ti go wrong so so bó ṣe jẹ́ nìyẹn o gbogbo ẹ̀yin èèyàn wa mo kí mr yakubu razak mo kí yín lẹ́ẹ̀kan sí i Thank you so much, technology system. Only Yoruba are very smart people. We only have two betrayer among us. Well, kò síbi tí kò sí betrayer. What betray Jesus gan sef? So there's nothing new about that. But let us just, you know, let's come together in one uniform and we can succeed. Let me show you one more last clap because I'm at end there. So I have already done 52 minutes or 53. So what I'm gonna be doing now is just show you just about another one more minute As you can tell, all these vehicles, everybody has a role to play, everybody has a job to do, and they are out there. Motor Council to Lele, tó ti lọ drop àwọn èèyàn, making his way back to the council office and wait till afternoon. And on that beautiful note, mo sọ pé ẹ̀gbọ́n mi Ṣẹ́gun honourable eh, <laughs> àròlé àní honourable ẹ̀bẹ̀ eh, ṣe ń na lọ́dọ̀ tèmi náà lẹ́ ń na sí gbogbo ibi tí ẹ yẹ kẹ́ ẹ sí. Ẹ̀yin tí ẹ ní tẹ́ ń sọ pé wẹ́ẹ́ à ní support yín ẹ nítorí pé a ti support yín rí àárí result no problem ẹ tó bá yá ọlọ́run á gbé àwọn aláàánú tó dáa wàá gbé wọn dìde láàrin wa láti lè jẹ́ kí ìrìn àjò yìí kó tẹ̀síwájú mo sọ fún yín lánàá conservative government wọ́n fẹ́ nineteen million pounds láti fi run election election yẹn kù nine days nineteen million pounds òun ṣòwò kékeré táwa bá nírú ẹ̀ tá a bá nírú ẹ̀ ẹ́ ẹ̀yin náà máa mọ̀ pé nǹkan ń bẹ tí ó lè ṣeé mo ti ń gbóhùn ambulance àbọ́lọ́pàá ẹ jẹ́ ká wò ètò jẹ́nu méjèèjì ambulance a máa lọ rescue àwọn èèyàn níṣẹ́ rí ó ń lọ nìyẹn ó ń lọ save ayé èèyàn nìyẹn and this is all what we have been calling for and this is all what we have been saying it is possible it is doable but it is entirely up to every single one of us to make effort i am playing my own role tolukaluku bá play role tiẹ̀ àdébítà ń lọ lágbára Ọlọ́run má sọ pé role tí èmi ń play ìwọ náà fẹ́ play you can do something different and we will all get to our final destination mo kí mọ̀mísí tó bí mi ẹ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé láì fi ẹnìkankan sílẹ̀ so once again enjoy the rest of the day bàbá tún pàdé lápàdé if you are not getting notification kò ń ṣe fọ́ọ̀tì mi kí ló dé ọlọ́kadà ìṣe sùúrù bíi ti Nàìjíríà ṣe rí i pé ẹ̀gbọ́n tó ń pa ọ̀nù pọ́n a ti fi ọ̀nù bá tolúwẹ̀ jẹ́ tó bá yẹ pé nàìjíríà ni so that is what it is once again a very good morning ẹni tí ìbá dárúkọ ẹ má bínú like i said òórùn wà nígboro ṣẹ̀rí pọ́nrún yẹn òórùn rẹpẹtẹ ni energy tó dání àwa dẹ̀ needed this time around so kódà a ti wà ní beautiful weather wa slippers gan lèmi wọ̀ jáde ńlé mo kí gbogbo alẹ́ nǹkan sí o mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ yorùbá have a very good day bye for now.